ohun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa àti láti máa yìn tinútinú wa gbogbo ẹyin ọlọ́run gbogbo ènìyàn ọba láíláí ọba láíláí ọba tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo alágbára lorúkọ rẹ ọba tó ń fi aláìlágbára làkàlàkà tó wá ń fi agbára rẹ̀ gbà á padà kúrò lọ́wọ́ alágbára ló máa ń jẹ́ kí n máa sọ wípé òun lọ́ba àjírònú kàn kìkì agbára kìkì ògo kìkì ọlá àṣẹ rẹ̀ ni ọba tó jẹ́ wípé nígbà táwa bá débì kan òjò ti ń rọ̀ níbẹ̀ nígbà tá a bá débò míì á máa ṣèkan á máa dàbí ọyẹ́ ó alágbára ní ọba tó ń mú àrà jáde nínú àrà tó wá ń fi àrà dá àrà fára àwọn ènìyàn tí wọ́n sọ wípé aláìlára ni wọ́n nítorí pé òun lọ́ba alára tó ń fi àrà hàn lára àwọn aláìlára gbogbo ara rẹ ò ní tán lára wa láéláé ọlọ́run alára nítorí wípé ọ̀rọ̀ tá à ń sọ síta gan ara níyì nítorí pé ọ̀rọ̀ yìí ń jáde tàṣẹtàṣẹ a ò sì mọbi tó ti ń wá ọba tó ní kójú máa ríran kedere in tó sì ń ríran nínú ojú kò sẹ́ni tó lè sọ ọba tó jẹ́ kí atẹ́gùn máa fẹ́ tó sì ń tu gbogbo ènìyàn lára gẹ́gẹ́ bí ohun àrà ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ wípé níbi báyìí ló ti wá ẹ̀yin olúwa gbogbo ènìyàn ẹ̀yin tinútinú rẹ̀ nítorí pé ọba lágbára ni iye olúwa kò ní tán ẹnì kọ̀ọ̀kan wa láì àti láíláí àmín eléyìí ni mo fi ń wọlé ni mo fi ń balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ojúmọ́ ire o mo ti máa ń sọ fún wa kò sí nǹkan míì tẹ́ bá ti ń gbọ́ tó bá ti ń dùn tó bá ti ń dùn tó bá ti ń ní ọ̀rọ̀ ọlọ́run tó ń tí orin ìyìn nínú kò sí nǹkan míì ò bí ìbá ṣe ojúmọ́ ire ti ọjọ́ ìsinmi pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ nìkejì ẹ ilé báyìí là ń kára ilé ẹ káàbọ̀ báyìí náà là kí àwọn èrò ọ̀nà ẹ wò ó ṣẹ́yìn náà ti múra church àbẹ́yìn ti dé tó bá yẹ pé iṣẹ́ ti yóò gba wípé kẹ́ ẹ lọ sílé ìjọsìn lónìí a ti gbé church wá ka yín mọ́nú ilé a ti gbé ka yín mọ́ ibi iṣẹ́ nítorí pé gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn ìránṣẹ́ ọlọ́run gbàǹkọ́gbì la máa ń ní lórí ètò ojúmọ́ ire dání ìránṣẹ́ ọlọ́run tí a jọ sọ̀rọ̀ láàárọ̀ yìí àwọn náà ni màmá mi nínú olúwa ẹni tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ń tí a sì fẹ́ jọ sọ̀rọ̀ tá a fẹ́ yànnàná lé lórí òun náà ni a pè ní Eh, ọgbọ́n àtinúdá láti àjàbọ́ láti ní àlàjá lọ́wọ́ ogun ẹ̀mí eh, ìyẹn ni pé ọgbọ́n àtinúdá láti ọ̀dọ̀ ọlọ́run tí ẹ̀mí mímọ́ máa fún wa ọ̀nà owó la lè gbégbà nígbà tí ènìyàn bá ń kojú oríṣiríṣi ogun ọ̀pọ̀lọpọ̀ ló ti ẹ̀ wà bíbélì sọ wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ ṣùgbọ́n láti ní ìmọ̀ ọ̀nà àgbàjá kúrò nínú ogun ayé lónìí nítorí náà làwọn màmá wa tí a ti mọ̀ tí wọ́n máa wá sórí ètò ojúmọ́ ire tó ṣe wà lórí ìkàlẹ̀ láàárọ̀ yìí tọ́lẹ́ni tí mò ń sọ nípa rẹ̀ àwọn náà ni màmá wa nínú olúwa reverend prophetess eunice adesalu láti orílẹ̀-èdè amẹ́ríkà àwọn náà ni olùdásílẹ̀ ìjọ ea worldwide ministries chapel of restoration eléyìí tó wà ní thirty five to forty one dr soni egbaji street pennell state ìyẹn ní láfẹ̀wá ìtẹ̀lẹ̀ ọ̀dàn ogun state àwọn ni ọlọ́run fún ní iṣẹ́ ìránṣẹ́ títọ́jú àwọn ènìyàn ọlọ́run mímú ọ̀rọ̀ ọlọ́run gbòòrò àti ìsọjí ọlọ́kan òjọ̀kan ní gbogbo ibi tí ìyìn rere kò tí ì sí àti níbi tó ti sí láti tó ti wà láti fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ àwọn náà ni mo ti dárúkọ síwájú yìí nítorí náà tàtẹ́wọ́ tàtẹ́wọ́ tayọ̀ tayọ̀ ẹ bá mi kí màmá wa káàbọ̀ sórí ètò ojúmọ́ ní tòun. ẹ káàárọ̀ máa ẹ bá mi kí àwọn ará ilé kẹgbóhùn sókè ẹ ti mọ fẹ́ ṣe ń ṣe. hallelujah amen. we give God all the glory Ọlọ́run we give him all the honour Ọlọ́run ṣeun we return all the credit back to Almighty God shall we pray. King of glory, the great I am that I am, the King of the kings, the Lord of lords. We give you all the glory, we give you all the honor a fi ọpẹ́ ògo ọlá àti ìyìn fún orúkọ mímọ́ yín ọba tí ń ṣoré kiri tí ń kiri ṣoré ẹ̀rù jẹ̀jẹ̀ ìmọ́lẹ̀ òwúrọ̀ mọ́ mi rí kábíyèsí o àgbàdúrà ní wákàtí ọ̀wọ̀ yìí wípé gbogbo etí tó ń gbọ́ ohùn wa ní àárọ̀ kùtùkùtù yìí ní ọjọ́ ìsinmi kí ẹ̀mí mímọ́ kó jọba kí ẹ̀mí mímọ́ kó kọjá kó dẹ̀ mú ọ̀rọ̀ yìí wúlò nínú ayé wa ní orúkọ jésù kristi olúwa wa àmín. ẹ káàbọ̀ màmá. ẹ máa ṣeun olótú. kí ni ohun tí a fẹ́ yànnàná láàárọ̀ yìí gbogbo ẹ̀yin ará ilé tí mo fẹ́ kí ẹ farabalẹ̀ láti mú gègé yín ìyẹn báírò yín àti ìwé yín láti jẹ́ kí a kọ́ ọgbọ́n kan tàbí méjì nínú rẹ̀ láti ọ̀rọ̀ ọlọ́run pàápàá eléyìí tí ọlọ́run fẹ́ lu àwọn màmá wa fún láàárọ̀ yìí òun náà ni ọ̀nà àbáyọ lórí ogun ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ogun ẹ̀mí ń bájà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ kẹwàá ó ní lákòótán ará ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ ó nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara làwa ń bájà ìjàkadì ó ní ṣùgbọ́n àwọn ìjòyè àwọn àgbààgbà àwọn aláṣẹ bíi òkùnkùn ayé ìyà àti àwọn ẹ̀mí bíburú ojú ọ̀run ó ní nítorí náà ká gbogbo ìhámọ́ra àwọn yẹn gan ni ogun ẹ̀mí ohun tí màmá wa fẹ́ wá bá wa sọ láàárọ̀ yìí ohun gangan ni a pè ní ọ̀nà àbáyọ lórí ogun ẹ̀mí mọ́mì óyá ẹja awú ẹ lọ óyá. ẹ mà ṣe o olótú hmm. ọ̀rọ̀ yìí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orísun television program tó fún wa ní opportunity tó gbà wá láàyè láti wá bá àwọn ènìyàn sọ̀rọ̀ ẹ ṣe o olótú adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. àkọlé hmm ọ̀rọ̀ wa ní àárọ̀ kùtùkùtù yìí òun ni àbáyọ nínú ogun ogun ẹ̀mí hmm. tó ń ja ènìyàn the first thing ohun àkọ́kọ́ tí a fẹ́ ká mọ̀ ni wípé àìnígbàgbọ́ tó nínú Kristi ó ń fa ọ̀pọ̀lọpọ̀ ogun bá àwa ẹ̀dá hmm. ǹjẹ́ tá a bá lè lọ sí inú ìwé Luke chapter seventeen verse fourteen ẹ jẹ́ ká wo nǹkan tí olúwa bá wa sọ níbẹ̀. nígbà tí ó sì rí wọn ó wí fún wọn pé. ó wí fún wọn pé. ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà. ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà. ó sì ṣe bí wọ́n ti ń lọ. bí wọ́n ṣe ń lọ. wọ́n sì di mímọ́. wọ́n sì di mímọ́. nígbà okay. ẹ dúró níbi tẹ́ bá dé yìí. Hmm. tí ó bá jẹ́ pé àwọn adẹ́tẹ̀ mẹ́wàá tí wọ́n tọ̀ Jésù lọ wọn ò ní ìgbàgbọ́ ohun tá à ń sọ lénìí ni pé àìnígbàgbọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run we are talking about unbelief unto the word of God hmm. ìwọ tó o bá nígbàgbọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run hmm. àti rí oore ọ̀fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ó máa hmm. ṣòro púpọ̀ púpọ̀ ẹ wo àwọn adẹ́tẹ̀ mẹ́wàá tí wọ́n tọ̀ Jésù lọ ohun tí Jésù sọ fún wọn ni pé ẹ lọ wẹ ara yín kẹ̀dẹ̀ fi ara yín hàn fún àwọn àlùfáà ó tán ohun tí Jésù sọ fún wọn nìyẹn ǹjẹ́ tó bá jẹ́ pé àwọn adẹ́tẹ̀ yìí ń sọ wípé ọ̀nà wo la fẹ́ fi rí ìwòsàn pé kákàn lọ kákàn rìn lọ hmm. sọ́dọ̀ àwọn àlùfáà kò fún wa lóògùn kò fún wa lómi kò fún wa ní nǹkan kan there is power in the world agbára wà nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ìyè ni ọ̀rọ̀ ọlọ́run agbára ni ọ̀rọ̀ ọlọ́run ìṣẹ́gun ni ọ̀rọ̀ ọlọ́run ìbùkún fúnni ni ǹjẹ́ ìwọ tó ń tẹ́tí gbọ́rọ̀ mi lónìí o ní ìgbàgbọ́ wípé ọlọ́run lè sọ ọ̀rọ̀ rẹ ó lè sọ gbogbo òkèsòro rẹ kó sọ di pẹ̀tẹ́lẹ̀ jésù sọ fún àwọn hmm. àwọn arọ mẹ́wàá wípé ẹ lọ wẹ̀ nínú odò kẹ̀dẹ̀ lọ fi ara yín nínú ìgbọ́ràn tí wọ́n gbọ́rọ̀ sí jésù lẹ́nu bí wọ́n ṣe ń rìn lọ torí pé wọ́n ti ní ìgbàgbọ́ torí hmm. pé wọ́n gba Jésù Kristi gbọ́ hmm, pé ó ní káwọn lọ nǹkan kan wà tí mo fẹ́ sọ fún wa o nígbà tí Ọlọ́run bá pàṣẹ pé kò ṣe léyìí o ò ní ìdàtí mọ reason tó fi ní kò ṣe o ò ní ìdàtí fi mọ ìdí tó fi ní kò ṣe ẹ̀yin ọmọ tẹ́ kí ń gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu nígbà táwọn òbí yín bá ní òkè báyìí ní kẹ́ lọ tẹ́yin náà dẹ̀ sọ pé ìsàlẹ̀ báyìí lẹ fẹ́ lọ ẹ fẹ́ mọ ìdí abájọ tí àwọn òbí yín fi fẹ́ tán fi sọ pé kẹ́ ẹ lọ báyìí so the same thing ni the same thing náà ní pẹ̀lú ọlọ́run tí ọlọ́run bá fún wa ní ìmọ̀ràn wípé báyìí ni ká ṣe ṣe a nídìí láti béèrè hmm. nítorí kò ń ṣe gbogbo ọ̀nà ọlọ́run la mọ̀ hmm. ṣùgbọ́n ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ àwọn adẹ́tẹ̀ mẹ́wàá bí wọ́n ṣe ń rìn lọ láti lọ fi hàn láti lọ fi ara hmm. wọn hàn àlùfáà ibi tó ti di mímọ́ nìyẹn ìyá ìwọ àgbọ̀rọ̀ bí ó pẹ́ tí mo ti ń sọ lórí ẹ̀rọ yìí wípé ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ ṣùgbọ́n ní ọjọ́ òní yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà fẹ́ rìn ní ìlànà tiwọn hmm. ọgbọ́n orí tiwọn hmm. wẹ́ ìwọ tó ń fi ọgbọ́n tìrẹ tó fi ń ṣe ìwọ tó ń fi ìlànà tìrẹ tó fi ń ṣe kò lè sí ọ̀nà àbáyọ o ṣùgbọ́n tó bá jọ̀wọ́ ara rẹ pátápátá fún ọlọ́run tó sọ pé ọlọ́run ìwọ ló dá mi ìwọ ló ní mi hmm. ìwọ ló mọ mi nínú ìwé Jeremiah chapter one ó sọ wípé kóhun tó dá wa òun ti mọ bẹ̀rẹ̀ wa òun ti mọ òpin wa kí ló dé tó lè gbọ́rọ̀ sí ọlọ́run tó mọ ìbẹ̀rẹ̀ rẹ tó mọ òpin rẹ mo sọ lónìí bó ṣe ń gbọ́ ohùn mi báyìí ní orúkọ ńlá ti jésù gbogbo ẹ̀mí tí ó ń jẹ́ kó máa sorí kunkun sí ọ̀rọ̀ ọlọ́run hmm. kí iná papọ̀ máa rà á kó máa bá àwọn ẹ̀mí náà jà lónìí ní orúkọ ńlá ti jésù kristi olúwa wa ó ní mo fi pàdé yín lónìí hmm. wípé tí ẹ bá ń gbọ́rọ̀ sí ọlọ́run ohun gbogbo yóò wá wà ní pípé ọ̀nà àbáyọ ó máa wà lórí ogun ẹ̀mí torí nǹkan tí sátani ń dìmú ni wípé àìgbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu ó ní sátani ń dìmú. ẹ wo mọ́mì ẹ wo ẹ jẹ́ ká sì kọ́kọ́ ṣẹnu ní dédé síbí ká lọ sókè lọ́hùn-ún àìbáyọ àìgbọ́ràn ni sátani ń dìmú láti lè fi ìyà ogun ẹ̀mí láti lè fi jẹ àwọn ọmọ ọlọ́run mọ́mì ẹ sì máa tẹ̀síwájú dáadáa o ṣùgbọ́n èèyàn ara ilé mo ní ohun kékeré kan nítorí pé a ti jẹ́ kó yé yín wípé lórí ètò Ojúmọ́ Ire àlàfíbọ̀ ni ẹ máa gbádùn àwọn nǹkan ọlọ́kan òjọ̀ kan lórí bó ṣe ń lọ lórí Orísun yìí ẹ ò pàápàá lórí Ojúmọ́ Ire ti ọjọ́ ìsinmi mi ò ní máa fún yín ní ọ̀rọ̀ Ọlọ́run ṣákálá ẹ jẹ́ kí n mú yín lọ sí ìṣẹ̀lẹ̀ kan tí mo fẹ́ lọ pẹ̀lú eléyìí nítorí wípé bí ènìyàn bá mọ Ọlọ́run ó ń gbọ́ràn sí lẹ́nu nítorí pé lára ìgbọ́ràn òun náà ni wípé ẹ̀yìn mi ẹ sìn mí gbajúgbajà olórin ní orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri òun náà ni Dr. Evangelist Yínká Ayéfẹ́lẹ́ wà ṣùgbọ́n láti máa gbọ́ràn sí ọlọ́run lẹ́nu wọ́n ṣe ètò kékeré kan láìpẹ́ yìí eléyìí tí wọ́n pè ní Judah Night ni wọ́n pè ní àṣálẹ́ orin ìyè níbi tí màmá wa Bọ́lá Ààrẹ tí wọ́n wà níbẹ̀ Yétúndé Ààrẹ ó wà níbẹ̀ Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù wọ́n wà níbẹ̀ Esther Ìgbẹ́kẹ̀lé wọn ò gbẹ́yìn níbẹ̀ Michael Abdul wọ́n wà níbẹ̀ àròlé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ wípé nínú iṣẹ́ mi yìí ni wọ́n ti ń ṣe orere gbogbo tí wọ́n yìn Ọlọ́run gbogbo pátápátá ló wà níbẹ̀ o ẹ jẹ́ ká kàn lọ fi ojú wa ká fi bà díẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ nígbà tá a bá lọ tá a bá padà dé màá mi nínú Olúwa Reverend Prophetess Eunice Adesalu láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n sì wà lórí ìjókòó ẹ má yí kúrò ńbẹ̀ o ẹ jẹ́ n fi hàn yín láàrin ìṣẹ́jú péréte á padà bọ̀.